pétérù kínní orí kejì. nítorí náà ẹ fi àrán kan gbogbo lélẹ̀ ní apá kan àti ẹ̀tàn gbogbo àti àgàbàgebè àti ìlara àti sísọ ọ̀rọ̀ búburú gbogbo bí ọmọ ọwọ́ titun kí ẹ máa fẹ́ wàrà ti ẹ̀mí náà èyí tí kò ní ẹ̀tàn kí ẹ̀yin kí ó lè máa ti ipasẹ̀ rẹ̀ dàgbà sí ìgbàlà bí ẹ̀yin bá ti tọ́ ọ wò pé olóore ni olúwa ẹni tí ẹ̀yin ń tọ̀ ọ́ bọ̀ bíi sí òkúta ààyè tí a ti ọwọ́ ènìyàn kọ̀ sílẹ̀ nítòótọ́ ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run àṣàyàn iyebíye ẹ̀yin pẹ̀lú bí òkúta ààyè ni a kọ́ ní ilé ẹ̀mí àlùfáà mímọ́ láti máa rú ẹbọ ẹ̀mí. E tí í ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run nípa Jésù Kristi nítorí ó ń bẹ nínú ìwé mímọ́ pé. kíyèsí mo fi pàtàkì òkúta igunlé àṣàyàn iyebíye lélẹ̀ ní Síónì ẹni tí ó bá sì gbà á gbọ́ ojú kì yóò tì í. nítorí náà fún ẹ̀yin tí ó gbàgbọ́ ọlá ni ṣùgbọ́n fún àwọn tí kò gbàgbọ́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 tí ń bá ọkàn jagun kí ìwà yín láàrin àwọn kèfèrí kí ó dára pé bí wọ́n ti ń sọ̀rọ̀ yín bí olùṣe búburú nípa iṣẹ́ rere yín tí wọ́n ó máa kíyèsí kí wọ́n kí ó lè máa yin Ọlọ́run lógo ní ọjọ́ ìbẹ̀wò ẹ máa tẹríba fún gbogbo ìlànà ènìyàn nítorí ti Olúwa ìbáà fún ọba bíi fún olórí tàbí fún àwọn baálẹ̀ bí fún àwọn tí a rán láti ọ̀dọ̀ rẹ̀ fún ìgbẹ̀san lára àwọn tí ń ṣe búburú àti fún ìyìn àwọn tí ń ṣe rere bẹ́ẹ̀ sáá ni ìfẹ́ Ọlọ́run pé ní rere ṣe kí ẹ lè dá òpè àwọn wèrè ènìyàn lẹ́kun bí òmìnira láìsí lo òmìnira yín fún ohun bíbo àràn kan yín mọ́lẹ̀ ṣùgbọ́n bí ẹrú Ọlọ́run ẹ bọ̀wọ̀ fún gbogbo ènìyàn ẹ fẹ́ àwọn ará ẹ bẹ̀rù ọlọ́run ẹ bọ̀wọ̀ fún ọba ẹ̀yin ọmọ ọ̀dọ̀ ẹ máa tẹríba fún àwọn olúwa yín pẹ̀lú ìbẹ̀rù gbogbo kì í ṣe fún àwọn ẹni rere àti oníwà tútù nìkan ṣùgbọ́n fún àwọn òǹrorò pẹ̀lú nítorí pé èyí ní ìtẹ́wọ́gbà bí ènìyàn bá fi orí ti ìbànújẹ́ tí ó sì ń jìyà láìtọ́ nítorí ọkàn rere sí ọlọ́run nítorí ògo kí ni ó jẹ́ nígbà tí ẹ bá ṣẹ̀ tí a sì lù yín bí ẹ bá fi sùúrù gbà á ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń ṣe rere tí ẹ sì ń jìyà bí ẹ̀yin bá fi sùúrù gbà á èyí ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run nítorí inú èyí ni a pè yín sí nítorí Kristi pẹ̀lú jìyà fún yín ó fi àpẹẹrẹ sílẹ̀ fún yín. kí ẹ̀yin kí o lè máa tọ ipasẹ̀ rẹ̀ ẹni tí kò dẹ́sẹ̀. bẹ́ẹ̀ ni a kò sì rí àrékérekè ní ẹnu rẹ̀ ẹni nígbà tí a kẹ́gàn rẹ̀ tí kò sì padà kẹ́gàn nígbà tí ó jìyà tí kò sì kìlọ̀ ṣùgbọ́n ó fi ọ̀ràn rẹ̀ lé ẹni tí ń ṣe ìdájọ́ òdodo lọ́wọ́ ẹni tí òǹtìkálára fi ara rẹ̀ rú ẹsẹ̀ wa lórí igi pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀ kí a sì di àyè sí òdodo nípa ẹ̀nà ẹni tí a mú yín lára dá nítorí ẹ̀yin ti ń ṣáko lọ bí àgùntàn ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín